sẹ́kàn kéré ò ti gbẹ. ó ti gbẹ díẹ̀ díẹ̀ ọ̀gá a máa filẹ̀ di irú ọ̀la nísìnyí a lè bẹ̀rẹ̀ iṣẹ́ tá a fẹ́ ṣe. Ah, ká bẹ̀rẹ̀ ayé ní ìdí owó. ẹ ajagbe. ọ̀gá alẹ́ bọ̀dá ajagbe. yóò bá bá bá rẹ kébì máa pè bọ̀dá ajagbe bá dé gbòòrò ayé ibi táwọn èèyàn wà àtàwọn yòókù rẹ wà pé pè bọ̀dá ajagbe. o ti bá ń ra oúnjẹ tí wọ́n ti bá ń mo ti ra fùfú méjìlá ẹran mẹ́fà tí mo ti rà sọ́tọ̀ so mo ti ra tèmi náà méjì méjì sọ fún pé kó mọ rẹ rán sí ìyẹn ọmọ rẹ rán. Ah. ẹ ti láìkì owó ju ẹwẹ ayé. bàbá rẹ láìkì owó ju mo ti fún ìyá olóúnjẹ ní owó tèmi tẹ́lẹ̀ torí ìyá yìí ń bọ̀ tó wá rí ohun tí ó ṣẹlẹ̀ báyìí torí ó lè jẹ́ pé yóò bá mi lórí oúnjẹ ìsìnkú máa pè mí ló lọ ọ wà á dọ́gbọ́n bá gbóúnjẹ títí ẹ wá ọ̀gá ẹ̀sẹ̀ aláìkún jẹ báyìí ẹ̀jẹ̀ bá ń gbé tiyín wá tiyín náà tó wọn ẹ̀jẹ̀ tó tó yín jẹ wọ́n bá mú yàn lẹ́yìn gan tó yẹ fún méjìlá kílẹ̀ ṣe. two hundred naira oúnjẹ rẹ ń ṣéǹjì three hundred naira kù fún abá nǹkó bọ̀ eré o. bá tiẹ̀ lọ bá tiẹ̀ lọ. Ah, kí n tiẹ̀ pẹ̀lú kinní náà ó tọ́ àwọn abà rẹ̀ jẹ́ lé wọn ọ̀sẹ̀ lọ́wọ́ kọ́ abà rẹ̀ lọ́gbọ́n lé ìwọ bóyá lọ́wọ́ àwọn sìmẹ́lẹ́ sí bóyá wọ́n ti dá a ti pẹ́ bá. ajáde ọ̀gá àwọn ń bọ̀. ayọ́mẹ́yẹ òsì hmm. mẹ́ni ò bá jọ ní àbáyọ̀. sábì sábì wà lè ẹ wá tí bàbá wúlẹ̀ ni iye kí èèyàn ni. ẹ ó gbọ́ àti àrùn sẹ́gbà ni tó jó nù yóò bí bí bàbá ti rọ́ fún ọmọ sẹ́mọ́ sẹ́nu wọn ò wúlẹ̀ nù ní bọ̀lìbọ̀lì báyìí lẹ́nu wọn ò tìpìlì tìpìlì. ṣé bàbá rẹ ṣé ìwà ní padà fọ́ lówó sẹ́yìn. sọmọṣẹ́ wa lọ mẹ́lẹ́. kò wọ́n ọ̀rọ̀ ọmọ àwọn tí wọ́n gbọ́. ibi ó bá yẹ ti ẹ̀dẹ́ hmm, ọ̀rọ̀ ibi tí àwọn ọmọ ti wọlé o ti lé lọ́sẹ̀ kan báyìí ọ̀sẹ̀ kejì la o sì rántí pé ń jò ní hmm. táwọn ọmọ gbàlódé àsanwó hmm. tilẹ̀ kan wọ́n sì ti ní wọ́n mọ̀ lé wọn báyìí o mo sì fẹ́ wọn ó láwọn ọmọ wálé ọ̀pọ̀ wálé kí wọ́n lé àwọn ọmọ wálé gbogbo gbà wọ́n lé wọn ní táàmù ìtọ́ lọ náà wọ́n ní mo ní wàá bọ̀ fún kó o láṣẹ ṣe tó bá tiẹ̀ wà lẹ́ka tiẹ̀ kọ́ kó o lọ náà. Eh, eh, eh, sábì hmm? nígbà tí wọn náà kú ti rí i pé mo ti ó dáa bẹ́ẹ̀ ẹ àmọ́ nígbà míì kò sí òmọkùtọ́ ìkìyàn ní pè é láhùn síbi sẹ́tà ń ṣe owó sẹ́wọ̀n etí fún wa fún wa ẹni tí yóò parọ́ yóò ní ọ̀run ní ẹlẹ́rìí òun wa oúnjẹ tí mo rán mọ́ ìjọ ọ̀gá sẹ́fà tó yẹ mo fi ní kó gba ilé àtẹ̀fọ́ ní mò ń fẹ̀fọ́ ìmọ̀ fi sí ẹran òfò méjì àti ńlá ìró ìrówó rẹ̀ náà sí àmọ́ láti ọlọ́run nígbà tá a fi tó bóyá bíi òṣùpá tí ń bọ̀ oṣù tí ń bọ̀ ní ti rí. òṣùpá wèrè wo ni bàbá wọn yìí láìkẹ jáde ṣáàdù òṣùpá ń pẹ wọn dáwọn ọmọ wa sáwọn ọmọ àwọn jókòó lé tàbí àwọn ọmọ tẹlẹ wá ṣiṣẹ́. wọn ní kí n ṣe ìsáàlì gé ti aṣọ mi tàbí kí n gẹran ẹran ara máa wá sọ fún ẹnjìnìà eh, yín eh. Eh, ọ̀gá iṣẹ́ yín sọ fún wọn kí wọ́n yọ lówó nígbà bá sì fìdí parí oṣù tó sọ wọn ẹ ti yanjú rẹ̀. ṣé mo ti wá pàrọ̀ fún ọ five hundred naira wo tó àlọ́ mi mo sì ní kọ́ mo ra oúnjẹ two hundred three hundred naira tó kí n gbà pọ̀ kan lé ọlọ́kọ̀ gbọ́ ọ̀kadà délé hundred naira tó bá kú èmi náà wà á hundred naira rìn díẹ̀ yín òkú gbé ọ̀kadà délé lálẹ́ ẹ̀ bó ṣe rí working jẹun so ilé ayé àsìkò tó lọ́ba ti mú wá èyí ó gbà ní o ẹni tí wàá ti gba kájàrà báyìí yóò padà gba kóró. ayé mi tèmi bá mi. Ah, owó simẹnti kan ti ń rà yìí ah, ah, Sami sìmẹ́ntì tí wọ́n ṣe san owó rẹ̀ pé ká fi rà ká fi kun ilé rárá ká fi kun ilé kọ́ <laughs> tí mo fẹ́ sọ ni pé owó sórí ọ̀gá àgbà tó wálẹ̀ kan wọ́n kówó kan fún mi pé kí n ra sìmẹ́ntì pé sìmẹ́ntì tá à ń lò ni wọ́n fẹ́ tó o a kàn fi kun. sẹ́yìn lẹ́yìn máa ra sìmẹ́ntì àbámọ́ wá já sìmẹ́ntì fún yín adúdú sẹ́yìn lè máa ra sìmẹ́ntì ẹ̀yẹ fún méjì. rárá rárá sabi sabi sọ ọ̀yà wèrè sabi wọ́n tún fẹ́ gbèsè lé sabi mo fẹ́ àwọn ọmọ sẹ́ẹ̀rọ ọmọ olórí ibùtọ̀ jẹ́nu ilé mo bí kọ́ bí o ṣe pé owó èwo tí mo bọ́ kún mo ní wọ́n lé àwọn ọmọ rẹ̀ ń léwe o bẹ̀rẹ̀ sí sọ àwọn ìtàn olórí ibú tí ò wúlò kẹ́mi wà lajú lẹ̀ kí wọ́n lé àwọn ọmọ tèmi léwe ó fẹ́

owó eléyìí orí olè mú àwọn tíṣà. sọ́ọ̀dì ó dáa. ìgbè búlọ́ọ̀kù lórí o. wọ́n wà fún ọ lọ fún lẹ́gbẹ̀rún méjì ń bẹ fún lẹ́gbẹ̀rún méjì ń bẹ. ọgbọ́ ọgbọ́. ọ̀dà kí ló ṣẹlẹ̀. ayé mi yé wọn tí ìwọ náà kọ́ ọ sára ọmọdé tó kọ́ bá gbogbo òsì tí mo fi lọ sí mo fi lọ kọ́ ọ sí ìdílé ìjókòó lówó wọ́n sọ̀gà kí ló ṣẹlẹ̀ kí ló ṣe sáwọn bàbá rẹ̀ kí bàbá rẹ̀ ó mi.